ẹ̀mí You left me alone all by myself in this house with with a child. Mi ò mọ̀ kọ́ tí mo lè fi ẹ́ pè ìwọ òrùn lọ bí orí kan sọ́ǹgì. Òrùn lọ bí bẹ́ẹ̀ tó níyàn ṣé bàbá ni wọ́n ṣe ṣé ṣé wọ́n máa pè bàbá what is wrong with you ṣe bí orí orí orí orí sickness ọmọ iná ni mo lose iṣẹ́ sí orí ẹ̀ náà ni mo lose iṣẹ́ sí orí ẹ̀ náà iṣẹ́ náà ni mo dẹ̀ wá lọ látàárọ̀ iṣẹ́ ni mo wá lọ látàárọ̀ bí mo ṣe rìn láti bí mo ṣe rìn láti ọba ká títí dé ọba tó kò nìyẹn gbogbo ọ̀rọ̀ ẹsẹ̀ ló dúró. my son. My son is sick. Oh, I can't solve it. Oh, baby. You think it is sick? It's my son too. It's my son. You don't die. What do you want in the middle? I want in the middle. Ìṣẹ́ náà ni mo wá lọ. Ìṣẹ́ ni mo wá lọ. Mi ìrí kankan ni mi. Ìṣẹ́ ni mo wá lọ náà.